o sílẹ̀mà tún tẹ̀lé pèrè o. ọmọ mo ti gbèrèdè máa tún tẹ̀lé òun sọ̀rọ̀ o mo ti gbèrèdè olókùnrin. ìyá náírà ṣáláwà alátúnyìn lẹ́ni sílẹ̀mà náà tó ń kọrin ọdún sixteen of February ìmọ̀tún ìwọ lọ́lọ́wọ́n bá tó ń ṣọ́ mi ìyún tó ṣọ́ mi láti friday wọn ọdún fourteen látúnyìn tàṣẹ̀rẹ̀ lágbàdì kúyọ̀ látúnyìn ó tún ṣọ́ mi láàánú nínú ìṣáájì látúnjìn ìyẹn níléèwé bọ́sítọ̀pù tí mo ṣeré fún ìyá bẹ́ẹ̀ wọn pẹ̀lú ìyá alájẹfẹ́ dìrà látúnyìn ó tún wá ṣọ́ mi débi lẹ́ni ìyẹn lọ́dọ̀ ìyá bá ń zó ìyẹn ni yá dára tuju tó jù ọmọ àfa kékeré. silimana laza dọgọrin ju dọgọrin eré ní silimana dọgọrin ìyá pàṣẹ ló gbé adínlẹ̀ ìmà tó bọ́lá ti fẹ́ eléyìí kò kì í ṣàkókò ọmọ silimana laza wà dọgọrin ìtòrí ẹ̀ mo wá ṣàdúrà lójoojúmọ́ pọ́nlọ́ má jẹun ṣẹ́yìn o ẹ̀yin màmá màmá torí ẹ̀yin lẹ́ ń gbọ́ màmá là tó ń kọrin sílẹ̀ wọn náà tó péré tó ń kọrin a máa fọ́ kékeré. èjì ní àjẹ kó máa yọmí máa tún lórí secret kó máa ṣe wọlé máa tún. ká tó máa wọnú ẹ̀mí máa ti tó ètò má ṣe bá fọwọ́ lọ́rùn sùn lẹ́lẹ́ná torí pé ni tìrọ̀tìrọ̀ sùn lẹ́lẹ́ kò sí rárá ìfọlọ́run lókè bàbá látọyé ní ọlọ́run méjì látọyé tí mo fi kọ́ lọ́run tèwé o tójú kúlú wà ládùn aláwọ̀ sàmọ́dún lámúyẹ̀lídì wà lámúyẹ̀láni wọ́n lámúyẹ̀kúnlá ọmọ kún fún àádùn òun ṣálóhun tí mo fi kọ́ lọ́run tèwé ológun. Ama àfà kékeré. ìṣe onílù ọyẹ kíra fọlọ́hún sílẹ̀ lẹ́. ọdẹ apàṣẹ ńlá wáyé òṣèré máa tuntun yẹnìyànà wẹrà láti kọrin lọ. ọba tó iye lantana òsèlémà tuntun láti ìjẹ́ ìta port of operation tó fi dánmí dání ọmọ ní ìjẹ́ ìta alágbó tí ikú yẹ màá tún láti ọmọ ìyẹn láàánú àwa nínú ìṣàṣì ìyẹnìlé ìfọwọ́sọ̀bù lọ́dọ̀ ìyá abẹ́hùn pẹ̀lú ìyá alájẹ́ mẹ́ẹ̀dúrà àti wà ní yánẹ́rà lẹ́ni sílẹ̀ mọ́nà tó ń kọrin ọlọ́run ló torí àwọn alisa tó kọ oyin ìṣòlẹ́lá oníṣòlá tó yẹ. lansa tó kọ ohun di nísà sunwọ̀n. ọmọ máa ń lọ́tọ̀ kọ ohun di sílẹ̀ kọ ohun mẹ́ta ẹ̀sùn wọn ọmọ afá kékeré. ìyá náírà tẹ̀ lẹ́wà ọmọ sílẹ̀mù náà màtó látúnyìn láwùsá tó kọ̀ fún jésù lẹ́lẹ́ ọmọ afá kékeré ẹ̀mí àbàtà kan láwọn tẹ̀ ọmọ pàtìjọ́ ní iṣẹ́ tiwọn ọlọ́run méjì sùn lẹ́lẹ́ tójú kakọrin lọ. ọmọ pa ọlọ́run méjì sùn lẹ́lẹ́ tójú kakọrin lọ. ọmọ padìdé yìí ṣe wà lè ní o ẹ̀mí àbáta kálámù tẹ́ ẹ apá lára àṣírí side one ó bàbá ọpẹ́ o tàbí tọ́jú ìṣẹ́gun èèyàn mìíràn gbogbo mi náà máa wá kí ẹ fátàyè èèyàn mi ní yé gbogbo mi náà máa ojúmọ́ ní mọ́ ká ọ má tọwọ́ bẹ́ẹ̀ jẹ́ o kì í ṣe jẹ́ èèyàn o ẹ̀jẹ̀ ẹran ni àwọn èèyàn sílẹ̀mọ́ náà máa tún tán láwùsá mọ́ ọmọ náà tó ń kọ́ran ó ṣe ta ni mọ́ ọ lọ́wọ́ yẹn aládìmejì wo kí ọ̀rẹ́ làwọn sàmàdù dẹ̀dùn kọrin ọ̀dọ̀ ìyá fàṣọ láwàwà tààtì kọrin oṣooṣi ní ọ̀rọ̀ mi láti èjì nìyàn jẹ́kọ̀ọ́ àìpráńprán. jẹ́kọ̀ọ́ àìpráńprán jẹ́kọ̀ọ́ ìṣàpráńprán ọmọ máa lọ́tí ọkọ̀ mọ̀ tó ń kọrin ó ṣe láti ọmọ láti elégò èmókè láwùsá àdúgbò tó ń kọrin ọmọ máa lọ tó kọ ìjì lókòókò yé ọmọ àfà kékeré ó yẹ kọ ọmọ àfà èyí méje bí ajá ni kò lè bá ajá. Egun fẹ́ bí ajá ni kò lè bá ajá ládé. wọ́n láwọn tó ń lé mi kọ́ máa kórè ó ṣe fàtà yìí mo tiẹ̀. gbogbo mi ra wà fàtà yìí ló kọ́kọ́ ṣe mí lọ́wọ́. ẹ̀jẹ̀ tèmi súlẹ̀ mọ́nà bàtú tẹ́ o. ẹkún fẹ́ ṣe bí ẹja ni kò lè bá ajá. mo láwọn tán lé mi kọ́ máa kúrò èmi tán lé e kan ò ní dúró. mo láwọn tán lé mi kọ́ máa kúrò débi tá a lé kàn ní dúró ọmọ máa lé tó kàn fújì lọ kókó tó kàn. ọjà ṣáà tó kàn fújì lọ kàn. ọ̀dẹ́yà pàṣẹ ṣáláwá tá a ti kàn. eré ní sùn lè wọ́n àwọn tó kàn ẹ kì í ṣàkọ́kọ́ kò dẹ̀ kí n ṣẹlẹ̀ kejì máa tún látàrí ìyàbá sọ́ọ́ àti ìṣeré Sulemana fún lọ́dọ̀ kábíyèsí ọlọ́tọ̀ ńlá Sulemana lọ́jọ́ sí ọmọ sinẹlẹ ìlànà máa tó tọ́ tó kọrin. ọmọ máa lọ́dún kan tó kọrin ọmọ ọba àkókò fújì ilé kọrin ọmọ sèrèmọ́nà lásán na ológun èmi lọ́mọ mọ́nà tó ń sọ ọmọ lókòkò ọmọ ẹgbẹ́. èrè tẹ̀mí Sulemana mi náà bí tìrọ̀tìrọ̀ ọmọ máa lé tí nǹkan máa ń gbọ́ngàn ama fa kékeré ama sinimánà gbọ̀ngàn ó ṣe action mọ́ni ọ̀kadà za mọ́kì ọ̀kadà sà rí o ama sinimánà lansama dúpẹ́ gbọ̀ngàn ó ṣe wálé mi tì mí abakùn kárẹ̀ lábọ́ akọ́ńlá fọ́ọ̀nù lẹ́yìn o fọmọlọ́yìn e máa gbẹ́ àjọ wà lọ́sàn-án yìí ni ìyẹn lọ́dọ̀ àpọ̀ta ti ṣe sí àtúnrẹ̀ máa tó tájú ìdòwì ìyọ̀dá àwọn tèmi sílẹ̀ máa ràn ní gbogbo yé àjọṣe náà ni mi ò lè sọ wípé wọ́n gbà fún mi màtún látúnyí ọmọ pàjọ wà náà ni pàdíṣà ní gbogbo àjọṣe náà rè àjọrò pọ̀ náà ni màtún ṣe fún ọmọ náà tọmọ tó kọ̀ ọ́ jù tó bá ń sílẹ̀ ní olórí látọ̀ máa tún tẹ́. àwọn máa lọ lọ lórí ọmọ sílẹ̀ lọ lórí ọmọ kílẹ̀ wo lókè. ó ṣàpá lára ìṣídìí sàrùn ọmọ máa lọ tó kàn ń yìí tó kàn ń pàṣẹ ẹ jẹ́ ká recognize present àwọn tó bẹ́ẹ̀ ní ìjókòó ọ̀tún kó má lọ dàbí eré àná takọ̀ wọrí stage takọ̀ nkọrin lọ á táwọn tó nílẹ̀ tó ń bínú ọmọ pa recognize present àwọn ọmọ mọ wọn sọ fún ọ̀sùn lẹ́lẹ́ mo lálejò sílẹ̀mọ̀nà mi kò lè mẹ́dìyẹ dúdú ọmọ nínú pọ̀ ọ̀tún àwọn onílé ló máa jẹ́ kọ́mọ máa tún aláwùsá máa tún tètè òkòrin ìyá Paso ẹ jẹ́ ká recognize princess àwọn tó bẹ́ẹ̀ ní ìjókòó torí mi ò kì í ṣọmọ bẹ́ẹ̀ látúnjí yé ọmọ àfà kékeré ọyà kọmọ àfà kékeré ọyà kọmọ kàfà ọyà lè kélékèlè mi. wọn kì í ṣe pé àparò àwa látọ̀ pípọ́n. èyí tèmi súnlẹ̀ mọ́nà ọ̀hún ẹ kì í ṣe pé àparò àwa látọ̀ pípọ́n. tó bá jẹ́ ti ká ṣeré súnlẹ̀ rẹ̀ máa tún tẹ̀ ọ̀hún máa tẹ̀ ṣọmọ́ yé torí lọ́jọ́ ọjọ́ kan súnlẹ̀ máa já sọ́pẹ́. mo lọ́jọ́ ọjọ́ kan màtún máa já sọ́pẹ́. Mati talo pere o malamza. Sulemana lo pere matbolu adive o mafa kekere. Amma Sulemana lauza mati dodo. Yani rajala dadi kore. Ye lado mama paso. Mama dija tu Sulemana lauza Shibamala na matoka bujido Shemini sire mana tumberedo Yeah! Ọlọ́run tó kọ́kọ́ wọ́n jùlọ kọrin ọ̀hún sílẹ̀ máa ti tẹ̀ tó ń gbẹrin. ṣé nìyẹn wọlé ẹ ni àbí kò ní tẹ́ḿpò ọmọ ọmọ lọ́sọ́kọ̀ lójú tó ń gbẹrin. ọmọ sílẹ̀ lẹ́wọ́n ti tẹ̀ tó ń kọrin yàn gàgàgàgàgà ìràwọ̀ náà ò nìyẹn. ọmọ wọn lè tó kọ́ fújì lóko ògùn yẹ mo sọ pé kó máa bọ̀ ọ́ máa tù mọ́ ní kó sẹ́rẹ́ wọn kọ́wọ́ ẹni tó ṣeré bóyá máa ti tẹ̀ ní tábìkì ṣòun sílẹ̀ mọ́dà lóko àpàlà sádùá èèyàn sílẹ̀ mọ́nà tó ń ọmọ kó ń ṣàpápá mo sọ wípé ẹ̀jẹ̀ bọ́ má bọ̀ ẹ̀jẹ̀ kọ́ wá ẹ̀jẹ̀ kọ́ máa bọ̀ o ẹ̀jẹ̀ kan kọ́ ẹyin tó ṣeré bóyá máa ti tẹ̀ ní ọjọ́ máa ti tẹ̀ ọ́ sílẹ̀ lórí ẹ̀jẹ̀ kọ́ ọ ti tẹ̀ lọ pé ọ sílẹ̀ lórí ọmọ máa lọ ẹyin tó kọ fún jù sílẹ̀ mọ́nà máa tó ọjọ́ ọyá kọ́ mọ́ àfá kékeré ẹjọ́ kìnnìkan náà president máa tún sílẹ̀ mọ́nà tó kọrin àwọn tó bẹ̀ ní yòókù máa tún látún yín. mi ò kọ̀ lè wọlé àwọn asùnlẹ̀lẹ̀ ẹ̀ kíkọ̀ máa pariwo náà ìyá pàṣẹ sulemana sulemana tó fẹ́ ẹ jẹ́ kí mo bó ṣe ń lọ́ máa tún látún yín. kíkẹ́ kọ́ńtà ẹ̀ fẹ́ràn sọ ṣíà máa tó dá àdúgbò yín mú. Ah, ọ̀gá ọ̀gá tó gbà wọ́n láyé káwọn lé tẹ̀rọ ló pa aláyẹ̀ máa tún ká fi wọlé ọmọ máa tún gbé ọba sí àwọn sílẹ̀ mọ́nà mi àwọn olè wọlé o sílẹ̀ mọ́nà kọ́kọ́rẹ́ ẹ jẹ́ kí kí n ṣe ara mi o action sílẹ̀ mọ́nà súnmọ́ mi ọba sílẹ̀ mọ́nà gbàmà tó ọmọ sílẹ̀ mọ́nà tó ń pèrè ẹ̀dá orí màá tún tẹ̀ ẹ̀ lọ́sàn-án ọmọ sílẹ̀lẹ̀ ẹ̀ tó ń gbọ́rin. ẹ jẹ́ kí kàn máa kó má jẹ́ pé mo kàn máa kọrin lọ́mọ tu kí n bá rẹ kọ náà president àwọn tó bẹ́ẹ̀ díjọ ogun sílẹ̀ mọ́ra ọgbọ́n àbí kí n má ṣe sí yàrá ńlá tó yẹ tó mi lọ́rùn gan ni. ọmọ sinimá náà tó ń gbére òtún kan. yá mo ní kó fẹ́ sáré lówó. ẹjìníà láti ó fẹ́ sáré lówó. kò pè lọ́wọ́ ẹjìníà o. pẹ́ṣẹ́ ló ṣe débẹ̀ o ọmọ sinimá wa ẹ sọ wa ó fẹ́ sáré lówó. àpàlà Rashidi ó fẹ́ sáré lówó kò mọ̀ pé ṣé ló ṣe débẹ̀ máa tún kó tó ní stéèjì ilé ìmọ̀ràn ọ̀tọ̀ rẹ̀ iṣẹ́ ló ṣe débẹ̀ máa tún. mọ́ gẹ́ mo ṣe fẹ́ sáré kọ́lé. kọ̀mọ̀pọ̀ ṣe ń lọ ṣe débẹ̀ ẹ̀ máa tu ọmọ òjìyà ó sọ pé ń gbọ́ ọmọ tani ti ṣàtòkọ ẹ ẹ bèrè lọ́wọ́ ní tọ̀rọ̀ ọ̀hún aláwọn sátọ́kọ̀ ọ̀hún yìí ló sọ ni ọ̀yàpọ̀ ẹ̀yọ́ kọ́ máa wọ̀ ọ́ ẹ̀jẹ̀ kọ́ sùlẹ̀ má tún tẹ ọmọ aládùn. òkànà Suleiman Tutan ọmọ aláwùsá to kafuji. Amaloko ọmọ lókòkò pàtó tẹnu péré sílẹ̀ àwọn kan wọ́n ori shaju wọ́n ní má tẹ ọdún ìṣàdúgbò yìí o ṣóun ló wà ní àbí ìgboro òun ló wà ní. mo sọ fún wọn àdúgbò yìí ni mo wà wọn mo kàn má lọ sí ìgboro. Suleiman Tutan àti pé àdúgbò yìí ìgboro náà ni ọmọ àdúgbò èkó lẹ́kọ̀ọ́ ń gbé ìyá náà sáṣe ọmọ èkó náà ni inú sẹmẹ tàti máa ń play ìyẹn every Sunday inú èkó náà ni ẹ̀jẹ̀ kan máa bọ̀ ọ́ ẹ̀jẹ̀ kan kọ́ ẹni tó ṣeré bóyá máa ti tẹ̀ ní tàbí kì í ṣòun. àmọ́ ń sálọ̀ mi ṣe omi òkú ìṣọmọ Yorùbá ẹ̀jẹ̀ kan ayé wọn ẹ̀rí ra lójú mi. ẹ jẹ́ kó wá ọmọ wa ti tẹ̀ haúsá lẹ́mí ṣe o ṣèlè ládùn ọmọ sílẹ̀ o ọmọ ládùn ó gànà ẹ jẹ́ kó máa bọ̀ o ni tàbí kì í ṣòun sílẹ̀ lọ́pẹ̀lẹ̀ o ọmọ ládùn ẹ jẹ́ kí o òkókó lèmi wá sílẹ̀ wọ́n jọ ń sára lókòkò wọ́n jọ ń sára lókòkò òkòkò lówó. ó kàná ọmọ bọ̀lá tí ó bá mi kó kó má ṣe òkò. ọmọ bọ̀lá tí ó má rè kó kó má ṣe rìn yanira kó má ṣe wọlé ẹ̀yìn sílẹ̀ máa dúdẹ́ tó ń kọrí. ṣé gbọ̀mọ̀ mọ́ra tó ń kọrọ. láǹtà tó kọ̀ ń yùn sùn lẹ́lẹ́ ọmọ afọk òkèrè ara ń sàtọ kọ́wé ju sàn lọ́lọ́ láwọn sàtọ kọ́wé ju òkò ọmọ afọk òkèrè láti dọ́mà àtẹ̀sọ́mọ yẹ àtúntẹ̀ ẹ̀dọ́gbọ́n aláwọn sàtọ kọ́wé ju òkò ọmọ tún lẹ́nu alóyin ló yẹ. ìlú àtàṣà. ọmọ má ló tó kọ òun jù mísà súnmọ́ ọmọ afá kékeré ojú aṣọ tó kọ òun jù ní òkóbó ọmọ tí ó máa yìí tàn ọmọ sùn yẹn rẹ má ti tẹ̀lé nǹkan. ọmọ súnlẹ̀ lò lórí tó ń kọrin bọ̀. ìyá náírà ìṣáná àwọn àtàdé kọrin. pàtó máa bọ̀ ní wí. àwọn àdìjá ni kí ọ̀hún lọ́dọ̀ sábọ̀ ẹ̀ tó ṣe é faratáì. ọmọ súnlẹ̀ lè má dúró ẹ̀ tó ń kọrin. yé ọmọ àfà kékeré ó yẹ kó ọmọ àfà. èkó fẹ́ jẹ́ bí ajá ni kò lè bá ajá. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ̀yin tó ẹ lémi ó ní kẹ́ má bọ̀ mo lóyin tó ẹ lémi ẹ má péré èmi tó ẹ lé e kan ò ní dúró. mo lóyin tó ẹ lémi ẹ má péré èmi tó ẹ lé e kan ò ní. mo lóyin tó ẹ lé e kan mi ò ní dúró rátúnyí. aláwùsá ló lórin Sulemana tó ń kọrin máa tún tẹnu péré ọmọ aláwùsá mo lóyún tó lé mi o ẹ̀yin tó lé ẹ̀yin tó lé mi ẹ máa kú eré èmi tó lé gan o mi ò ní dúró ra òyà pẹ̀jẹ̀ kan wá bọ̀. ọ̀yà ẹ̀jẹ̀ kan wá bọ̀ ẹ̀jẹ̀ kan wá bọ̀ ọmọ ńlá tún jẹun láwùsá ló o ọmọ tí lọ́lọ́ ẹ jẹ́ kó máa lé mi sílẹ̀ lọ́gọ́dẹ̀ o láwùsá máa tún tàn o sílẹ̀ lọ́gọ́ ọmọ láti yín ọmọ tí nánà màtí lọ́gọ́dẹ̀ o sílẹ̀ lọ́gọ́dẹ̀ o tó bá ọyá mo ní bàbá bàbá bàbá lọ́gọ́dẹ̀. àwọn bí mo jẹ́ pẹ̀rẹ̀ ọwọ́ ọlọ́run màmá ni ọmọ màtí màtí mi mo ṣe ń kọrin yé ọwọ́ ọlọ́run màmá ní ọmọ sùrẹ́lẹ̀ láwùsá màtí tẹ̀ ẹ́ tó kọrin ọmọ ṣe fún ọmọ àtọ́ ń sọ̀rọ̀ ní gbẹ́rún yé mi ò pè méjì lágbòlé fújì yìí sàn yé bámi bámi kọ̀lìtì wọ́dà mi mọ̀ gẹ́dẹ́gbẹ́ yé bámi kẹ́ wọ́n wọ́dà mi mọ̀ gẹ́dẹ́gbẹ́ yé wọn lára mi Pasuma wọ́n dà mí mọ́ ọgbọ́n ni oṣù kwasa èdè mi wọ́n dà mí ọ̀hún dẹ́gbẹ́dẹ́ o. iye aláwọ̀ malaka àìmẹ́kú kì í bla fa olórin ti sẹ́yìn wọ́n dà mí mọ́ àgẹ́dẹ́gbẹ́ wọn àwùsá tọkọ fújì tó ń kọrin ọkọ ọmọlọmọ tún lè mọ náà bá tún tẹ lágbélé fújì ìrìn sẹ́yìn àwọn olórin tó bù wọn dà mí mọ́ ọdún yó yó yó bàbá lókè. ọmọ sùlẹ̀ máa dúdọ̀ ọwọ́ ọlọ́run màmá ni ọmọ sùlẹ̀ máa náà lọ́sà máa dúdọ̀ tó fẹ́ ṣùgbọ́n ọmọ ọmọ náà tó ń pẹ́ ọmọ sùlẹ̀ lọ́sà máa dúdọ̀ tó fẹ́ lọ́sà máa náà tó kí Ama silimana sinimánà tó kọrin ọmọ ama kéèké sinimá silimana tẹ tó kọrin ama àfà kékeré. orí mi máa kọrin. ẹ̀dá mi máa kọrin rere o jẹ́ kí tálágbà kíra jẹjẹ ń jà orí mi máa kọrin ẹ̀dá mi máa kọrin jẹ́ kí tálágbà kíra jẹjẹ ń. máa dúdẹ̀ omi tóróró lómi ẹja omi tóróró lómi ẹja o ayé wa tutù nínú nínú orí mi máa kọrin ẹ̀dá mi máa kọrin jẹ́ kí tálágbà kí ajé jẹun sílẹ̀ máa ti tẹ̀ ẹ̀ tó ń kọrin ọmọ àǹfà èdè rẹ̀.